jẹ́ káyé kó rí pé ìwọ ni ọlọ́run dábìrà ńlá nu ayé ẹnìkankan lónìí náwó ògo rẹ náwó ẹwà rẹ a ó yàn lógo láì lórúkọ jésù kristi olúwa tó lù gbàláwa àmín ọmọ ọlọ́run jẹ́ kábẹ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ jésù fún orí ọ̀fẹ́ yìí orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ yìí èyí tó fún wa láti wà láàyè orí ọ̀fẹ́ tó fún wa láti képe yìí ká lọ́wọ́ ọlọ́run fún ohun ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé wa lónìí pé jésù ṣe o olùrànlọ́wọ́ ayé mi ò ṣe o ta gbẹ́kẹ̀lé àyàn ológo fún orí ńlá ìwọ ọlọ́run let's lift our voice and just begin to bless the lord ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù fún orí ọ̀fẹ́ yìí èyí tó fún èmi àti rẹ ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ èyí tó fún ọ èyí tó fún ilé rẹ èyí tó fún ayé rẹ èyí tó fún ayé ọmọ rẹ gbogbo ẹ ká fẹ̀mí ìmoore àṣẹ ọlọ́run ọlọ́run mi ò mà ṣe o ẹnìmọ̀ ìsírẹ́lì mo mú ọpẹ́ mi wá fún ọ gbogbo ìyìn àtògo mo dá padà fún ìwọ ọlọ́run lónìí fún ohun tó ń ṣe ohun tó ti pinnu fún ààbò rẹ tó péye fún ọwọ́ agbára rẹ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ pé jésù ṣe olórí ọ̀fẹ́ ńlá àpò ẹlẹ́rù ni ìwọ mo yìn ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ pé Jésù ṣó pé Jésù ṣó pé Jésù ṣó pé Jésù àfihàn fún ọlọ́run gbọ́ pé olúwa gbà ẹ́ Jésù gbọ́ pé Jésù gbà ẹ́ ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún oore ọ̀fẹ́ àánú rẹ̀ lórí ayé wa fún orí ọ̀fẹ́ àánú rẹ̀ nínú ilé wa gbogbo lórí ayé ọmọ lórí ẹbí lórí ojúlùmọ̀ lórí ọ̀rẹ́ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún un tọ́lọ́run ṣe ẹ ká fi ẹ̀mí ìmọ̀ràn àti olódùmarè yìí ọba tó jẹ́ agbára fún rẹ̀ ọba tó jẹ́ ibi ìsáde ńlá fún ayé rẹ̀ ẹ o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe wọn mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún mi lẹ́ẹ̀kan sí i dúpẹ́ fún ìwà rẹ lórí ayé mi lórí ayé ọmọ mi ní ọ̀nà mi gbogbo Jésù ṣe Jésù mo fìyàn fún ọ wọ́n ti gbogbo ọpẹ́ wọ́n ti gbogbo ìyẹyẹ wọ́n mo dá gbogbo ògo yìí padà fún ọ Jésù mà ṣe ọ Jésù mo yọ̀ ọ́ Jésù mo fọpẹ́ fún ọ torí pé o jẹ́ aláàbò. Lift your voice and give that praise of honor to him. Kò sẹ́ni tó dàbí Ọlọ́run yìí. Ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Lift your voice and appreciate him. dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún oore ńlá èyí tó ń ṣe nínú ayé rẹ èyí tó ń ṣe nínú ayé ọmọ rẹ gbogbo ẹ jẹ́ ká fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ẹ ká dúpẹ́ oore gbogbo oore tí Ọlọ́run ń ṣe fún ọ lift your voice and give that praise to him. kí orúkọ rẹ nú ayé mi somebody lift your voice and give that praise to God Almighty ẹnìkan gbé ohùn rẹ sókè kó yin Ọlọ́run fẹ̀mí ìmoore sí Ọlọ́run yìí ó ṣe ònú ayé rẹ ó ṣe lórí ilé mi jésù ṣe o thank him bless the lord bless him for all that over god is doing gbẹ fún tọ́lọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbẹ fún tí ó tún ṣe ní ọ̀nà rẹ gbogbo olúwo ṣe ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o lord i thank you ọlọ́run mo fi gbogbo yìn fún ọ lord i worship you ọlọ́run mo fi gbogbo ọlá fún gbogbo ìyìn yọ thank him lift up voice bless him pẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ṣe ó ṣe ó bàbá jésù mi mo yìn ọ́ olúwa mo dúpẹ́ olúwa mo fi yìn fún ọ thank you father for all that you are doing olúwa mo yìn ọ́ fún ohun tó ń ṣe olúwa mo gbó ohùn mi sókè láti fi yìn fún ìwọ jésù jésù mi ó ṣe ó. Thank him, lift your voice and bless him. Ẹnì kan gbóhùn rẹ sókè lọ́wọ́lọ́wọ́. Thank you, Jesus, for all that the Lord is doing in your life right now. Fún tí Ọlọ́run ṣe inú ayé rẹ. Fún tí Ọlọ́run ṣe ní ìrìn àjò rẹ. Ẹ sẹ́. Give that thanks to him. Hosanna to our God. Hosanna to our King. Hosanna to Messiah to Jesus our Lord, to the Lord Almighty, to our Savior. Thank you, Jesus. Thank Holy Spirit of God. Thank you, Emmanuel. Thank you, all my King. Thank you, our God. Thank our Jesus. We we'll lift our voice in praise. Agbóhùn Thank you, Father. gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa mo fẹ́ kó tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kó ro ìrìn àjò ayé rẹ ibi tọ́lọ́run bá dé fún ọ ẹ̀yin àpásítọ̀ ibi tó bá dé gan kò tẹ́mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ ohun tó ní yẹn dúpẹ́ kí ọpẹ́ yẹn mú ọ jáde kó ibi tó wà yẹn ẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ fún ìrìn àjò ayé mi ọ̀tá fẹ́ kó ti dojú dé látijọ́ yìí ọlọ́run ni ò gbà torí pé ó ní ìlérí fún ayé rẹ ọ̀tá fẹ́ kó bàjẹ́ the enemy want to be destroyed ọlọ́run ni ò jẹ́ torí pé ó ní ètò fún ayé rẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́ba tó ní ètò fún ọ hmm, thank you lord that is fighting your battle ìwọ lálejò ọba tí ń bá ẹ jagun ayé rẹ thank you lord jesus i lift my voice in praise ọba tí ń bá mi jagun ayé mi o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ń gbé ọ níjà ọba tí ò jẹ́ kí ọ̀tá borí ayé ẹ ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo dá gbogbo ògo padà fún ọ ìwọ lọpẹ́ yẹ ìwọ ni gbogbo èyí yẹ lórí ayé mi ìwọ ni mo fi gbogbo ọpẹ́ mi fún ta ni ó túgbé ga o bí kò ṣe bàbá lókè ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún ẹni tó tó bẹ́ẹ̀ ni ọlọ́run dàwọn òkè yìí ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún ẹ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi ọpẹ́ fún Jésù yìí thank you everlasting Father thank you Jesus for your love towards me fún orí ọ̀fẹ́ rẹ nú ayé mi fún orí ọ̀fẹ́ rẹ lórí ilé mi fún orí ọ̀fẹ́ rẹ lórí iṣẹ́ mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo fi gbogbo ògo fún ọ thank you everlasting father dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù fún ìrìn àjò ayé rẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò ayé ọmọ rẹ gbogbo lift your voice and bless him aládìwúrà o mà ṣe o olórí ọ̀fẹ́ ọlọ́run mi mo dá gbogbo ògo padà fún ọlọ́run mi mo yìn ọ́ ọlọ́run mi mo dúpẹ́ fún ohun tó ń ṣe ọlọ́run mi mo fi gbogbo èyí fún ọlọ́run mi mo dúpẹ́ o fún àǹfààní rẹ lórí ayé mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ jésù ṣé o jésù ṣé o jésù ṣé o jésù ṣé o jésù ṣé o ìwọ tó o bẹ́ẹ̀ ìwọ ló tó o. ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run ìwọ ló tó ìwọ ló tó ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run ìwọ ló tó bẹ́ẹ̀ aládé wúrà ìwà ló tó láti gba ògo ìwà ló tó ọlọ́run ní bàbá pẹ̀lú tó bẹ́ẹ̀ pẹ̀lú tó ìwà ló tó láti gba ògo ìwà ló tó ọlọ́run ní aládé ìwúra bàbá mi àgbà ọba tó pọ̀ ní bàtàgbára olórí ọ̀fẹ́ ńlá apòyàn lọ́wọ́ ewu gbogbo ọba tó dóòtì ọ̀tọ̀mọtọmọṣẹ́ òun ló tó bẹ́ẹ̀ láti gba gbogbo òkúṣẹ́ gbogbo yìí ẹ̀ Jésù olórí ọ̀fẹ́ bàbá mi o aláàánú wa o ò ṣe ìwà ló tó bẹ́ẹ̀ ìwà ló tó ìwà ló tó láti gba ògo ìwà ló ọlọ́run mi sá ìwà ló bẹ́ẹ̀ ìwà ló òun ló tó ló tó láti gba ògo ìwà ló tó ọlọ́run tolóhùn lólùpèsè òun lólùpamọ́ òun lólùjí òun gbogbo náà gbogbo nínú ayé wa o olórí ọ̀fẹ́ aláàánú wa o ọba tó kú fún wa tó san gbèsè lórí di àgbélébù tó fẹ́ jẹ́ aráyé wa padà òun ló tó láti gba ògo ṣá lórí ọmọ lórí ilé lórí ẹbí lórí ara kábíyèsí òṣè ìwà ló tó láti gba ògo ìwà ló tó ọlọ́run mi. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ jésù fún ìyanu tó ń ṣe inú ayé rẹ̀ fẹ̀mí ìmoore hàn sí ọlọ́run dúpẹ́ fún oore ọ̀fẹ́ mo ń lọ jésù mo máa dúpẹ́ o mo ń lọ jésù ló ṣòro fún mi mo ń lọ ó yá dúpẹ́ jésù mo máa dúpẹ́ o mo ń lọ jésù ló ṣòro fún mi olórí ọ̀fẹ́ aláàánú mi bàbá ìwọ ló ṣe nínú ayé àwọn èèyàn yìí ni ìwọ ló ṣe ìyanu gbogbo ọ̀nà bóyá dúpẹ́ lórí ọ̀kan gbogbo bóyá dúpẹ́ lórí àyà rẹ ṣẹ́ lórí ọkọ rẹ ń kọ́ ọpẹ́ rẹ̀ dà. àbóyọ òwò jésù ló máa dúpẹ́ o òun yọ ìwọ ló ṣe jésù ló ṣòro fún ìlú bóyá mo ń yọ ayé wípé jésù ló máa dúpẹ́ o. ló ṣe lórí iṣẹ́ àwọn yẹn. ìwọ ló pa wọ́n mọ́ tó kí àbòkù ayé wọn sẹ́. ó jẹ́ kí ọ̀tá borí ayé wọn ni mò ń sọ. borí alágbára Jésù ó máa dúpẹ́ o borí Jésù ló ṣe fún mi o borí ọpẹ́ rẹ̀ dà. Jésù ló máa dúpẹ́ o, ó ń yọ. Jésù ló ṣe kúrò, ó mọ́ pẹ́ wá oògùn ìwà ni o, kò pẹ́. Kò óyá óyá óyá óyá óyá óyá gan bẹ́ẹ̀sà lórí ẹbí o lórí ọ̀rẹ́ lórí ẹbí lórí ìjọ lórí ayé wa óyá óyá ọpẹ́ ọpẹ́ rẹ rè olódùmarè gan bẹ́ẹ̀sà oronú jinlẹ̀ ní sáà oore tó ṣe o ọpẹ́. ọ̀pẹ ẹ̀sà lórí ẹbí lórí ara óyá óyá òpó ọ̀pẹ ọ̀pẹ mi mà rè níwájú rẹ ọ̀pẹ ẹ̀sà óyá óyá lórí ẹbí òpó ọ̀pẹ. mi ò gbọ́ pẹ́ lórí ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ mọ̀ pẹ́. Ó yá ó yá yá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́ pẹ́ sà. Ọpẹ́ rẹ̀ ò kọ́ pẹ́ sà. Olóògùn rẹ̀ kọ́ pẹ́ sà. Ó yá ní ọ̀kọ́ pẹ́ sà. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kọ́ pẹ́. Oore tó ṣe ṣẹ́ kọ́ pẹ́. Ó tún jí ọ̀sìn mọ́lẹ̀ àláyé. Ó yá ó yá kọ́ pẹ́ sà kábíyèsí jọ pẹ́ jọ pẹ́ sà kábíyèsí jọ pẹ́ jọ pẹ́ sà alágbára jọ pẹ́ sà orí ọ̀nà jọ pẹ́ sà orí ẹbí jọ pẹ́ sà lórí ilé jọ pẹ́ sà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ọba tó ṣàánú fún ọ jésù ṣe wọn tó jẹ́ olórí ọ̀fẹ́ mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́ jésù ṣe o dúpẹ́ fún ohun tó ṣe ó tọ́pọ̀ dúpẹ́ lọ èmi yóò máa yìn ọ́ olúwa n ó máa gbòògbò. èmi ò máa yọ̀ olúwa àmì oko kìkì oore rẹ̀ èmi o èmi ò máa yọ̀ olúwa n máa gbogbo rẹ̀ ga o ògo Jésù wẹ́mí o àyìnbó Olúwa àmín n ó kó kìkì lókè rẹ̀ èmi ó yìn ọ́ èmi yóò máa yìn ọ́ Olúwa àwa mọ̀ ó gbogbo rẹ̀ ga o èmi yóò. náà mo fẹ́ ká ṣe láàárọ̀ yìí láti dúpẹ́ láti jẹ ọlọ́pẹ́ níwájú ọlọ́run láti borí tó ṣenú ayé wa ohun tó kọ́ bè lọ́wọ́ wa nìyẹn o ohun tó kọ́ bè lọ́wọ́ wa tàbá ń bọ̀ níwájú òun òun yẹn fi ọpẹ́ fún olúwa nítorí pé olúwa ṣe o nítorí pé àánú ọlọ́run yìí ó sì dúró láéláé ẹ kò fi ọpẹ́ fún jésù yìí fún ohun tó ṣenú ayé rẹ̀ pé olúwa ṣe ní gbogbo ọ̀nà mi gbogbo. I'm here to lift my voice before you. Mo fi ọpẹ́ fún ìwọ Jésù fún àánú láàrẹ lórí ayé mi. I thank you God for your grace in my life. Pẹ́ fún orí ọ̀fẹ́ tó fún mi. Pẹ́ fún ọwọ́ agbára rẹ ní gbogbo ọ̀nà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tọ́lọ́run ṣe yìí o. Pé Jésù ṣe o. Wọ́n tó pa mí mọ́ tó dá mi sí. Wọ́n tó ṣẹ́gun fún mi. Wọ́n tó gbà mí lọ́wọ́ ìyà wo tó gbà mí lọ́wọ́ ẹkún wo tó sì gbà mí lọ́wọ́ òṣì bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tọ́lọ́run ń ṣe ẹ ká dúpẹ́ fún ìrìn àjò ayé rẹ ibi tọ́lọ́run bá dé ó sì fẹ́ dúpẹ́ lọ́lọ́run níbi tí tó mú ìrìn àjò náà lọ ọba tí òjòjú ó tì ọ́ ọba tó ìjà yóò yọ ọ́ lift your voice and bless the Lord ẹ ká gbóhùn wa sókè sí ọlọ́run pèsè ọ́ olùtùnú ọ̀run kun oore ata àgbà ààrẹ à ń kọ́ à ń kọ́ à ń kọ́ aleluya fún ẹni tí Kristi rán dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún ohun tó ṣe dúpẹ́ fún oore ọlọ́run dúpẹ́ fún oore ọlọ́run dúpẹ́ fún oore ọ̀fẹ́ jésù yìí olúwo ṣeun i lift my voice in praise to you i say daddy i honour your name because you are so good you are excellent god faithful god will lift our voice in praise ọlọ́run á yìn ọ́ ọlọ́run á dá gbogbo ògo padà fún ìwọ jésù yìí fún oore ọ̀fẹ́ ńlá dúpẹ́ fún oore ọ̀fẹ́ ọlọ́run yìí lórí ayé rẹ̀ lórí ayé ọmọ rẹ dúpẹ́ ibi tó bá dé dúpẹ́ ibi tó ń bá ìrìn àjò náà lọ pẹ̀lú rẹ dúpẹ́ fọwọ́ agbára tí ó fi kàn ó dúpẹ́ fún ìyanu tí ó rí gbà nínú àdúrà láàárọ̀ yìí dúpẹ́ pé ọlọ́run yóò bá àní rẹ pàdé lift your voice ọba tí ó bá tí ó bá àní rẹ pàdé we lift our voice in praise to you God we say thank you Holy Spirit of God adúpẹ́ ẹ̀mí mọ́ thank you jesus ó lè jẹ́ kí ọpẹ́ wa kó ju ìbéèrè wa lọ ohun tọ́lọ́run sọ nìyẹn pé ah, téèyàn bá wá ẹ jẹ́ kí ọpẹ́ kó wá ju ìbéèrè lọ jésù ṣe o fúre tó ń ṣe fún mi fúre ọ̀fẹ́ tí mo rí gbà thank him lift a voice and give that praise of honour to him and say to him lord you are good to me ó dára sí mi ó tó dára sí mi ní gbogbo ọ̀nà mo tó fún mi ní orí ọ̀fẹ́ ńlá ọwọ́ àánú rẹ ń bẹ lórí ayé mi bàbá we thank you we honour you we worship you we exalt you we magnify you we say thank you holy spirit adúpẹ́ orí ńlá adúpẹ́ fún ọ̀rọ̀ rẹ agbẹ́ fún ìṣẹ́gun tó fún wa olúwo ṣeun we bless your name glory be to your name ọpẹ́ yọ bàbá gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa jẹ́ ká sọ fún ọlọ́run yìí ó ti bá pa ẹ̀ṣẹ̀ mọ́ ní ọkàn àyà mi ó ní olúwa kì yóò gbọ́ ohùn mi mo fẹ́ ká mú ẹ̀ṣẹ̀ wa bí ẹ̀ṣẹ̀ ká sì béèrè fún àánú níwájú ọlọ́run ẹ ká sọ fún jésù acknowledge your sin before him ẹ̀mí mímọ́ mo ṣẹ̀ sí ọ olúwa mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ mi ì ṣe ohun tó o fẹ́ kí n ṣe ẹ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo níwájú olódùmarè ask him to forgive every sin rántí pé i want you to acknowledge that sin ohun tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ara rẹ̀ kò sọ pé kẹlẹ́ṣẹ̀ aláṣọkọ́kọ́ gbà pé ẹ̀ṣẹ̀ ni you must agree with God that that very thing is a sin so we can able to receive the forgiveness of him ọlọ́run mo mọ̀ ẹ̀ṣẹ̀ ni o mo dá ẹ̀ṣẹ̀ sí o mo dá ẹ̀ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ ẹ pe orúkọ Jésù dáadáa Lord I have sinned against you Lord I have sinned against your word. Lord, I've sinned against you. Ẹ porúkọ Jésù. Olúwa mo dẹ́ ẹ̀ṣẹ̀ sí ọ. Sọ fún Ọlọ́run pé you have sinned against him. And the Lord you Jehovah God to forgive every sin in your heart, in your life. Ẹ porúkọ Jésù. Pé kí Olúwa kó dárí gbogbo àṣedédé jì. Gbogbo àṣedédé gbogbo. Èyí tí tí ò ń jẹ́ ká gbóhùn Olúwa gbogbo àṣírí gbogbo èyí tí ò ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ fún ayé wa lónìí ẹ porúkọ jésù dáadáa pé ẹ̀jẹ̀ jésù kó bẹ̀ sí parẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo that the blood of Jesus begin to wash it away ẹ̀jẹ̀ jésù kó bẹ̀ sí wẹ gbogbo ẹ̀ṣẹ̀ kó wẹ gbogbo àbàwọ́n nínú ayé wa lọ́wọ́lọ́wọ́ to wash away all our sins all our iniquities. all our trespasses and all our transgressions before the Lord. Jésù dára pé kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pa owó ẹ̀ṣẹ̀ gbogbo rẹ̀. That the blood of Jesus cleans us from every sin. That the blood of Jesus wash us from every sin in our heart, in our life. Pé kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. that the blood of Jesus cleans us ẹ po orúkọ Jésù dáadáa ìwé ẹ̀jọ̀dá àgùntàn oya oya, ó yá begin to wash away all our sins begin to wash away all our iniquities begin to wash away all our trespasses begin to wash away all our transgressions ẹ po orúkọ Jésù kí ẹ̀jẹ̀ Jésù kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ nínú ọkàn gbogbo ẹ̀ṣẹ̀ nínú ìṣe tàbí nínú ìwà ní orúkọ Jésù our sin that not align with the word of God gbogbo ìwà èyí tí ò bá Ọlọ́run mu èyí tí ò tọ̀nà níwájú rẹ̀ sẹ́ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa kò yí pé kó dáríjì wa lọ nìkan ẹ wá sọ fún Ọlọ́run Olúwa fún mi ní agbára lórí ẹ̀ lónìí he said that sin shall not have a dominion over you ó ní ẹ̀ṣẹ̀ yẹn kì yóò borí rẹ̀ ẹ wá porúkọ jésù bí tẹwà agbára ńlá láti borí yẹn olúwa agbára tí ń borí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀jẹ̀ òun we have not conquered sin to the blood agbára tí ń borí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀jẹ̀ olúwa fún mi lónìí ohun tó lè mú ìyapa pẹ̀lú ọlọ́run nìyẹn o ẹ porúkọ jésù sẹ́ olú ọlọ́run alààyè agbára tí ń borí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀jẹ̀ ọlọ́run gbé ẹ porúkọ jésù olúwa gbé owó ayé mi olúwa gbé owó ayé mi ẹ sọ fún ọlọ́run kí agbára kó balẹ̀ o agbára tí ń borí ẹ̀ṣẹ̀ dénú ẹ̀jẹ̀ ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run alààyè pé kí ọlọ́run kó gbé wọ̀ orúkọ jésù màkáìlì màsáìlì bàkọ́rì mẹ́sìlá ẹ pé orúkọ jésù dáadáa agbára náà olúwa gbé ẹ pé orúkọ jésù ẹ sọ fún ọlọ́run alààyè ẹ sọ fún jésù sẹ́ olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí fàgbára rẹ ṣe tèmi o bàbá fàgbára rẹ ṣe tèmi agbára tí ń borí ogun láyé agbára tí ń ṣèfẹ́ ọlọ́run agbára tí ń tẹríba fún ọ̀rọ̀ rẹ̀ sẹ́ fàgbára rẹ ṣe tèmi ọwọ́ rẹ̀ dà. Bàbára rẹ̀ ṣe tèmi o. Bàbára rẹ̀ ṣe tèmi. Ó dára fún mi láyé. Ó dára fún mi lọ́run. Ó rí rìn tó yẹ fún ìjàlá. Bàbára rẹ̀ ṣe tèmi. Ó yá gbàdúrà. fagbára rẹ̀ ṣe tèmi. fagbára rẹ̀ ṣe tèmi o Olódùmarè bàbá mi fagbára rẹ̀ ṣe tèmi. kó dára fún mi láyé kó dára fún mi lọ́run lórí mi kò yẹ fún ìgbàlà fagbára rẹ̀ ṣe tèmi lórúkọ Jésù ọlọ́run kò fagbára rẹ̀ ṣe tèmi nínú ayé rẹ ni o lórí ọmọ rẹ óyá óyá ó gbàgbà rẹ wọ tọmọtọmọ. Agbára rẹ ṣe tèmi o. Agbára rẹ ṣe tèmi. Orí rẹ má gbà bọ̀dé láyé. Agbára rẹ ṣe tèmi o. Bàbá mi o. Agbára rẹ ṣe tèmi ó dára fún mi láyé ó dára fún mi lọ́run ó rí mi kó yẹ fún ìgbàlà gbára óyá óyá kó rí rẹ̀ kó yẹ fún ìgbàlà gbára óyá wípé lórí ọmọ rẹ̀ ni gbára rẹ̀ kéèdì mi lórí ọkọ rẹ̀ ni gbára ó di orí rẹ̀ ògbúdọ̀ gbúdọ̀ ògbúdọ̀ sunkún gbára ààyè ògbúdọ̀ ká ọ̀tọ̀mọtọ̀mọ ń fa agbára nínú ọdún yìí nínú oṣù fa agbára nínú ìrìn àjò mi nínú ayé yìí fa agbára ètì mi kó yẹ fún ìgbàlà ní fa agbára lórúkọ Jésù fa agbára ètì lórúkọ Jésù fa agbára gbogbo ọ̀nà rẹ láyé. Bàrà orí ni kò yẹ fún ìgbà bàrà bàrà rẹ ṣe tèmi. Ẹ pọ orúkọ Jésù, ó wá fi agbára yẹn dọ̀rọ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́. Agbára láti máa ń gbé ogun mẹ̀, agbára tí máa ń bo ogun wí, agbára tí máa ń yí ibi dànù agbára tí ò ní jẹ́ kí orí ẹni gbà bọ̀dẹ̀ agbára tó òfin ní sunkún láyé agbára tó òfin ní dẹrú ọ̀tá agbára tí máa ń já gbogbo èdè ọ̀tá agbára tí máa ń dá ogun padà sórí ológun tí sì máa ń dá èpè padà sórí elépè ẹ po orúkọ Jésù Olúwa fi agbára ńlá rẹ ṣe tèmi lónìí agbára tí ò ṣe wò lójú agbára tí ò ṣe mú agbára tí ò ṣe pa agbára tí ò ṣe fọwọ́ kàn ẹ po orúkọ Jésù ask for that power kó bàlẹ ayé ẹ kí ayé ẹ kó gba ìgbà tuntun kí ayé ọmọ rẹ kó gba ìgbà tuntun ẹ pọ orúkọ Jésù gbogbo ènìyàn sẹ Olúwa fi agbára rẹ yanjú ọ̀rọ̀ ayé mi lónìí kábíyèsí màkàlì àmàkó sàtàyàmà ẹnìkan gbà aládùá Olúwa fi agbára rẹ yanjú ọ̀rọ̀ mi lónìí o ní orúkọ Jésù orí mi ò gbúdọ̀ gbàbọ̀dẹ̀ ó ní ẹ̀yin ó gba agbára ní ìgbà tí ẹ̀mí bá bà lẹ́yìn wọ ayé mi ní agbára ní orúkọ Jésù ẹ wọ iṣẹ́ mi ní agbára ẹ wọ ọ̀nà mi ní agbára ní orúkọ Jésù ẹ wọ ìpín mi ní agbára ó kù nínú ìrákòrò ẹ wọ ayé ọmọ mi lágbára somebody pray gbàládùn àkólúwa kọlọ́run alààyè kó fi agbára rẹ̀ ṣe tiẹ̀ láàárọ̀ yìí olúwa fi agbára rẹ̀ ìntayàmà kó sàtóyàmà lẹ́kàntóríàmà kó sàtóyàmà ẹ gbàládùn àrẹ̀kàntóríàmà sẹ́ńtẹ̀rẹ̀bọ̀ orúkọ jésù sẹ olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi olúwa fagbá ẹ ṣe tèmi nínú ọdún yìí olúwa fagbá ẹ ṣe tèmi nínú oṣù yìí olúwa fagbá ẹ ní orúkọ jésù olúwa fagbá ẹ ní orúkọ jésù olúwa fagbá ẹ ní orúkọ jésù olúwa fagbá ẹ ní orúkọ jésù olúwa bá gbá iṣẹ́ tèmi ní orúkọ jésù ànígbà olúwa bá gbá tèmi ní orúkọ jésù olúwa bá gbá iṣẹ́ tayé àwọn ọmọ mi ní orúkọ jésù agbá ńlá bàbá somebody pray agbá ẹni ó gbẹ̀tọ́ ẹ fún o agbá ẹni ó gbé ọ níjà o agbá ẹni ó mú ọ débi tó yẹ kó látijọ́ yẹn tó fẹ́ dé yẹn ní orúkọ jésù agbá ẹni ó ṣílẹ̀kùn yẹn fún ọ agbá ẹni ó gbà kọ́kọ́ rẹ̀ rí ẹ lé ẹ lọ́wọ́ ní orúkọ jésù agbá ẹni ó máa dá ogun padà sórí ogun o èyí tó dá èpè pa àsórí lépè ní orúkọ jésù agbára ni yóò tú àwọn ọ̀tá rẹ ká màkàtẹ́lì àmàkàsàtà olúwa fi agbára ẹ ṣe tèmi nínú ọdún ìṣẹ́ ẹgbẹ́ agbára náà wọ̀ mẹ́ agbára ńlá agbára tí ò ṣe wò lójú agbára tí ò ṣe fọwọ́ kàn agbára tí ò ṣe pa ní orúkọ tọmọtọmọ tayataya ó yá somebody pray lift your voice and pray gbàdúrà sẹ olúwa fagbẹ́ ẹ ṣe tèmi gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa wá porúkọ jésù ẹ sọ fún ọlọ́run alààyè gbogbo agbá tó wá ń ṣiṣẹ́ lòdì yẹn nínú ayé mi lónìí agbá tó ń ṣiṣẹ́ lòdì tó fẹ́ sọ ọ́ dà láì má ṣe ènìyàn gbogbo agbá kó mọ ṣe kó mọ rí ṣe agbá tó ṣe ń gbé ló ń gbé bọ́ọ̀lẹ̀ gbogbo agbá dọ̀nà ayé ẹni rú ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé jábèsì rẹ ó gbé lágbèétì ṣùgbọ́n ó wò pé ah, tó ń bá ba báyìí ká dé blood pressure á wọlé o ẹ pọ orúkọ jésù dáadáa wá sátọ ọlọ́run lọ pé àá ọlọ́run ò fẹ́ lè e mọ́ ọlọ́run mi fẹ́ mọ́ ọlọ́run mi fẹ́ ìyà mọ́ ọlọ́run mi fẹ́ ìtìjú mọ́ mi fẹ́ ẹkún ìlórí ọmọ mọ́ ẹ pọ orúkọ jésù olúwa sọ agbá náà di asán gbogbo agbá tí ń ṣẹ́ ní àyíká àtàyídà mi gbogbo agbá tí ń ṣẹ́ ní àyíká àtàyídà ayé àwọn ọmọ mi gbogbo ẹ̀mí kẹ́mẹ̀ gbogbo agbá tó lòdì gbogbo agbá tá a wá títí sí ní orúkọ jésù níwájú olúwa lónìí èyí agbára yìí ẹ bẹ̀rẹ̀ sí tẹríba lórúkọ jésù ẹ bẹ̀rẹ̀ sí sọ agbára run lórí ayé mi o ẹ sí sọ agbára lórí iṣẹ́ mi o ní orúkọ jésù ó dán kò ṣeé mú mọ́ o ó dán kó o di kò ṣeé pamọ́ ó dán kò ṣeé ó dán kó o di kò ṣeé wò lójú ó dán kó o di kò ṣeé fọwọ́ kàn mọ́ ayi màkàlí màsáìdà ẹ pe orúkọ jésù agbára yìí kó bàjẹ́ ayé mi gbogbo iṣẹ́ òkùnkùn lórí ọ̀rọ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí bàjẹ́ ó yẹ sọdàdúà orúkọ jésù wàndàyàrí àmà àsàtàrà bẹ́ńtòrí àmà kápagàbà ìwọ gòláyàtà amúnilẹ́rú tí ń bẹ ní ìdílé ní orúkọ jésù tí ń bẹ ní àdúgbò tàbí láàrin ọ̀rẹ́ tí ń bẹ ní ìjọ ní orúkọ jésù gbogbo agbá kágbá gbogbo agbá tí mú ayé ẹni ṣiṣẹ́ ní orúkọ jésù gbogbo agbá tí ò fẹ́ kí ayé ẹni tẹ́gbẹ́ gbogbo agbá tí ò fẹ́ kí ayé ẹni rí gbà ó yá ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ sí di asán ó yá ó yá gbagba lọ́wọ́ ẹ̀ olúwa gbagba lọ́wọ́ ẹ̀ gbagba lọ́wọ́ ẹ̀ páyọ̀ ni ipa mú ayé ni lẹ́rù lórúkọ jésù ó yá gbagba lọ́wọ́ somebody pray ẹ pe orúkọ jésù dára ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹgbà agbára yìí ẹgbà lórúkọ jésù ẹgbà ipa yìí ẹgbà ní orúkọ jésù dùà dùà lórúkọ jésù kristi olúwa wa ẹ sọ fún ọlọ́run gbogbo pátá agbá tí ayé ń lò lórí ayé mi èyí tó fi sọ ẹ́ dá láì má ṣe yẹn agbára kan ni èyí tó fi sọ ẹ́ di ẹ bẹ́ẹ̀ ni èyí tí ò jẹ́ kí ọmọ yẹn ṣe ohun tó yẹ kó ṣe láyé agbára tí ọ̀tá ń lò lórí ayé mi agbára tí sàtánì ń lò lórí mi lónìí olúwa bẹ̀rẹ̀ sí sọ di asán olúwa gbàgbà lọ́wọ́ alágbára lórí ayé mi lónìí olúwa gbàgbà lọ́wọ́ alágbára lórí ayé mi lónìí olúwa gbàgbà lọ́wọ́ alágbára lórí iṣẹ́ mi lónìí olúwa gbàgbà lọ́wọ́ alágbára ìwọ ló ní gbogbo agbára jésù gbàgbà lọ́wọ́ alágbára lórí ìrìn àjò mi olúwa gbàgbà lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ kó orúkọ alágbára tí ń bẹ ní ìdílé ìtì máa mú ayé ẹni sìn ìtì máa mú ayé ẹni lẹ́rù àgbà àgbà tí alágbà tí ń bẹ ní ìdílé èyí tí ò jẹ́ kí ayé ẹni ga àgbà tí ń bẹ ní àdúgbò tàbí àyíká alágbà tí ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ kó tọ̀ lọ́wọ́ àgbà tí ń bẹ lórílẹ̀‐èdè ẹ tí ò fẹ́ kí ìrìn àjò gbì ọ́ olúwa gbàgbà lọ́wọ́ alágbára àgbà ọ̀tá ń lò lórí ayé mi olúwa gbàgbà jésù wọ ni gbogbo agbára lọ́wọ́ ẹ̀ ó yá gbàgbà yìí lọ́wọ́ ẹ̀ jésù wọ ló ní gbogbo agbára lọ́wọ́ ẹ̀ aili maasa koliaba intoria aka flando kapilaba andili asi kontori me ashi kapoa ẹ porúkọ jésù kí ọlọ́run israẹli kó gbàgbà lọ́wọ́ agbára agbá tí ọ̀tá ń lò ní orúkọ jésù tó fi dìde sí ayé me agbá tí ọ̀tá ń fi ń yọ ayé mi let's lift our voice and cry before him let's lift our voice and call upon him let's lift our voice olúwa gbà gbà lọ́wọ́ lágbára olúwa gbà olúwa gbà olúwa gbà agbà lọ́wọ́ lágbára olúwa gbà orúkọ jésù olúwa gbà agbà lọ́wọ́ lágbára olúwa gbà ní orúkọ jésù olúwa gbà agbà lọ́wọ́ lágbára olúwa gbà ní orúkọ jésù olúwa gbà agbà tí ń lò lórí ayé ọmọ yẹn o ní orúkọ jésù olúwa agbà tó fi ṣẹ́ òlòdì ayé rẹ̀ agbára tó fi ń dọ̀nà ayé rẹ rú olúwa gbà agbára tó fi ń mú ọ lẹ́rú olúwa gbà agbára tó jẹ́ kó olóko orógo rẹ lò olúwa gbà ní orúkọ jésù lónìí olúwa gbà olúwa gbà agbára alágbára ní orúkọ azalọ to destroy that power ẹni máa israẹli gbà agbára tí ọ sátani ń lò lórí ayé mi ní orúkọ jésù agbára tí sátani ń lò lórí ayé mi somebody pray èyí tó fi mú iṣẹ́ rẹ lẹ́rú èyí tó fẹ́ mí ìrìn àjò ẹlẹ́rù èyí tó jẹ́ kó rọ́wọ́ yọ èyí tó yẹ kó débi tó yẹ kó dé yẹn wò èyí tí mú gbogbo nǹkan lé fún ọ èyí tí mú ìrìn àjò ayé rẹ pẹ́ áì mọ̀ kórè ara sí lára ẹni tó yẹ kó ti ṣe lọ́dún kan tó ń fọdún méje ṣe ní orúkọ Jésù olúwagbàgbà alọ́wàràgbà olúwagbàgbà alọ́wàràgbà olúwagbàgbà alọ́wàràgbà olúwagbàgbà alọ́wàràgbà lọ́wọ́ amúnisìn ènìyàn lọ́wọ́ amúnilẹ́rù ní orúkọ Jésù óyá óyá óyá óyá óyá ẹ gbàgbára yìí ẹ gbàgbára yìí ẹ gbàgbára yìí ẹ gbàgbára yìí ẹ gbà lónìí ẹ gbà lónìí ẹ gbà lónìí mo fẹ́ bọ́ ẹ gbà lónìí mo fẹ́ ṣe rere ẹ lónìí àwọn èèyàn fẹ́ fẹ́ ìtúsílẹ̀ ẹ lónìí mo fẹ́ kí ìdí ayé wọn já o ní orúkọ Jésù somebody pray that prayer olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà áì pàṣáìdà gbúàdúà lórúkọ jésù kìsì olúwa wa ẹ pọ orúkọ jésù olúwa mú mi kó nú ìhàmọ́ nínú ìhàmọ́ ayé olúwa mú ìpín mi kúrò mẹ pé kó porúkọ jésù mi tó wà ọlọ́run tó pọ̀ nípa àtàpàpàdà olúwa mú ayé mi kúrò nú ìhàmọ́ olúwa mú iṣẹ́ mi kúrò ní ìhámọ́ olúwa mú ọ̀nà mi kúrò ní àmọ́ mẹ́kọ̀ọ́ porúkọ jésù dáadáa olúwa mú mi kúrò ní ìhámọ́ ayé ẹgbàá ládùá ẹ̀yin ogun ọ̀rọ̀ lórúkọ jésù ẹ fà mí jáde kúrò ní ìhámọ́ ìtayéfayé mi sí ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ mú mi bọ́ nínú àhámọ́ ọmọ mi sí pé kó porúkọ jésù olú ọlọ́run alààyè mo fẹ́ bọ́ nínú àmọ́ yìí ẹ mú iṣẹ́ mi kò nú àmọ́ ní orúkọ jésù ẹ mú ayé mi kò nú àmọ́ ẹnìkan gbàdúrà ó dà kó bọ́lá oko ẹrú yẹn o lórúkọ jésù ó dà kó bọ́lá oko òfo yẹn ó dà kó bọ́lá oko àdánù ó dà kó bọ́lá oko ìtìjú ó dà kó bọ́lá oko gbèsè ụdọ ka ụgbọrọ okwu anyị sanye oya oya oya mbolowa haili asaida haili makosatelia bakoria makusatelia ẹ po orúkọ jésù tẹwà ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ẹ mú mi kúrò nù hàmá ẹ mú ayé mi kúrò nù hàmá ní orúkọ jésù nínú àmá àǹdàyà àṣàkóríaba gbàládùá ní orúkọ jesu ogun ìṣẹ́ láàárọ̀ yìí ogun yìí kó yìí agbára náà kó sọ agbára nù lórí ayé mi eri adama ó pradagaba eka torí ama ká tẹlẹbọ ẹgbàládùá olúwa mú mi nù àmà somebody pray ó dàn kó kó mbẹ ó dàn kọ́ ọmọ rẹ kó mbẹ ó dàn kí ayé rẹ kó mbẹ ní orúkọ Jésù ẹ mú ìrìn àjò mi kúrò nù àmà ní orúkọ Jésù ẹ mú mi kúrò nù àmà ẹ ọ̀nà mi kúrò nù àmà ẹja gbà ládùá mo orúkọ Jésù dáadáa mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ orúkọ Jésù mo fẹ́ gba àdáláre lónìí o mo fẹ́ gba ìtúsílẹ̀ lónìí ní orúkọ Jésù ó dẹ kó ra iṣẹ́ yẹn padà ó dẹ kó ra ìrìn àjò ayé yẹn padà ó dá kó fọ wọn jẹ jáde lórúkọ jésù ó dá kí àkókò rẹ kó pe bàbá jáde o àkókò rẹ ti tó ní orúkọ jésù olúwa mo fẹ́ bọ́ ní orúkọ jésù mo fẹ́ bọ́ gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa ilẹ̀ lanu ilẹ̀ lanu agbára èṣù bọ́lẹ̀ agbára ọlọ́run hallelujah ilẹ̀ lanu ilẹ̀ dànù agbára èlù ọlẹ̀ agbára ọlọ́run dúró àlèlúyà ilẹ̀ lánú ìjẹta ni agbára èṣù ọlẹ̀ agbára ọlọ́run dúró àlèlúyà ilẹ̀ lánú ìjẹta ni agbára èṣù ọlẹ̀ agbára ọlọ́run dúró kọjá lórí ọmọ sá. ìlànà agbára èṣù wọlé agbára ọlọ́run dúró. ó ń dọ̀nà lọ́dún ọdún yìí. ìlànà agbára èṣù wọlé agbára ọlọ́run dúró. aleluya ilẹ̀ lànà agbára èṣù wọlé agbára ọlọ́run dúró. ilẹ̀ lánàá agbára èṣù wọlẹ̀ agbára ọlọ́run àlèkúyà ilẹ̀ lánàá agbára èṣù wọlẹ̀ agbára ọlọ́run àlèkúyà ẹ porúkọ Jésù ó yá bá olúwa sọ fún israẹli ó sọ fún àwọn israẹli pé ó lóhun tó ń dààmú yín tó ń mú yín lọ ẹrú látijọ́ yìí ó ní ẹ̀ ní rí mọ́ ó ní fáráò yìí èyí tí ń yọ yín tó sọ yín di aláìmọ́ṣe ènìyàn ó ní ẹ̀ ní rí mọ́ ìwọ náà pé ìwọ ilẹ̀ lánà gbé àìní ayé mẹ́mẹ́ ìwọ ilẹ̀ lánà gbé agbákágbá mi nínú ayé mi lónìí ìwọ agbá ọlọ́run dúró nínú ayé mi o wo ẹ̀mí ìṣeré bàlẹ́ ọ̀nà mi wo ẹ̀mí ìṣeré bàlẹ́ ayé mi lónìí wo ẹ̀mí ìṣeré bàlẹ́ iṣẹ́ mi lónìí ìwọ ilẹ̀ lanu bá gbogbo agbára ìwí ọ̀nà àbáyọ mi kó là ẹ po orúkọ Jésù kí ilẹ̀ kó lanu ní orúkọ Jésù kí ọwọ́ òkùnkùn kó di asán kí ilẹ̀ kó lanu ní orúkọ Jésù kí agbára òkùnkùn kó wọlẹ̀ kí agbára Ọlọ́run kó dúró kí ọwọ́ rẹ tẹ ohun tó ń wà kí ọwọ́ rẹ tẹ ohun tí ó wà gbogbo agbá tí ń múlé every power that make it difficult for your dreams gbogbo agbá tí ń mú ìrìn àjò ayé ẹni lé gbogbo agbá tí ò fẹ́ kí ìrìn rí ìrànlọ́wọ́ gbà ẹ kó ìwọ ilẹ̀ lánàá bá ń gbé mi ìwọ ilẹ̀ lánàá bá mi gbé mi ìwọ ilẹ̀ lánàá bá mi gbé mi lórí ọmọ yẹn o yearly yearly battle yearly yearly struggle in the name of Jesus failure at the edge of success, struggle, disappointment of life, stagnancy, ọ̀nà lánà àbáyọ ìwọ ilẹ̀ lánà bá ń gbé mi ìwọ tó gbé kóra àti abiram àti dàtánì mi ọ̀tá ohun rere ìka pàtàyàbà ìwọ tó dojú sábàlátì àti tòbáyà mo kórè àmàkà àtàkàbà ìwọ tó fi ahẹ́n tó fi tó fi amánì ìka pàtó fi ṣẹlẹ́yà ní orúkọ jésù ìwọ tó dojú sẹ́nakẹ́rùbù àìlì màkàlì màsàyà ó yá oya oya. ó yá ó yá wọ́n tó mú sọ́ọ̀lù tó dójú tì í àìlì màkọ́rì àmàkáfìlà dàgàbà ó yá ó yá ó yá ìwọlẹ̀ lánàá gbẹmẹ̀ ní orúkọ me. gbẹmẹ̀ kọ́yà gbẹmẹ̀ kọ́yà gbé àìsàn yìí mẹ̀ gbé ogun yìí mẹ̀ ní orúkọ Jésù ó yá gbàdúrà ìwọlẹ̀ lánàá gbẹmẹ̀ ní orúkọ Jésù ìwọlẹ̀ lánàá gbẹmẹ̀ ní orúkọ Jésù ìwọlẹ̀ lánàá gbẹmẹ̀ somebody pray. Maseko Toriama Kapariaba. Makoriama Koso Toriabo. Somebody pray that prayer. Kí ilẹ̀ lánàá kó gbé mẹ́. Kí ilẹ̀ lánàá kó gbé mẹ́. Kí ilẹ̀ lánàá kó gbé mẹ́. Iwo ilẹ̀ lánàá kó gbé dua. Kí ilẹ̀ lánàá kó gbé mẹ́. Ní orúkọ Jésù, ìwọ Kristi. Olúwa wá ẹ̀yin tẹ́ showers of blessing. If you can hear me, I think I received a message that you can hear me. Ǹjẹ́ lè Can you see that amen? If you can hear me on showers of blessing. Ẹ̀yin tẹ́ wà lórí app yẹn. Ẹ̀yin tẹ́ wà lórí app yẹn. Lórí showers of blessing yẹn. Ǹjẹ́ lè Hallelujah. Can you hear me? Ẹ porúkọ Jésù. Ìwọ́lẹ̀ lánàá. Mú ọwọ́ ọ̀tá kúrò lórí ọ̀rọ̀ mi olúwa mú ọwọ́ ọwọ́ ọwọ́ yẹn ọwọ́ tí ò jẹ́ ṣe tó yẹ ṣe láyé yẹn o ọwọ́ abarijẹ́ yẹn olúwa mú kó lọ́rọ̀ mi lónìí olúwa mú ọwọ́ ogun kó nú ayé mi lónìí olúwa mú ọwọ́ ìdààmú ọjà gbèsè wọ́n bí mọ́ ni wọ́n bí wọ́n bí ìbànújẹ́ mọ́ ni ṣùgbọ́n ó gbàdúrà pé kọ́lọ́run kó mú ọwọ́ yẹn kó ọlọ́run sì mú kó béèrè pé jábèsì sì di ọlọ́lá ju ara rẹ̀ lọ ó ké polúwa pé mi fẹ́ ẹ porúkọ èmi náà ò fẹ́ eléyìí ẹ mú ẹkún ìkó ònú ayé mi o ẹ mú àìsàn ẹkó ònú ayé mi ẹ mú ìtìjú kó ònú ayé mi ní orúkọ Jésù ẹ mú kó ònú ayé mi ní kàtórí àmà káfíńdà kápá ẹnìkan lanu kó gbàdúrà orúkọ Jésù dáadáa olúwa mú kó ònú ayé mi ní orúkọ Jésù àní gbà olúwa mú kó èmi ò fẹ́ mọ́ wọ́n lọ́wọ́ tó ò fẹ́ yẹn olúwa mi fẹ́ mọ́ sunkún sí ọlọ́run ọlọ́run olúwa mi ìfẹ́ lè mọ́nú ayé mi mi ìfẹ́ lè mọ́ ní ìrìn àjò mi mọ́ lórúkọ jésù mi ìfẹ́ ẹkún mọ́nú lé mi mi ìfẹ́ ìtìjú gbogbo ohun tí ọ̀tá ń pinnu lórí ọ̀rọ̀ mi bẹ̀ sádásán fún mi ohun tí ọ̀tá ń pèrò rẹ̀ lórí ayé àwọn ọmọ mi ọ̀run ẹ̀bà ìsísọ́ di asán olúwa mi ìfẹ́ ìtìjú ìmọ̀ olúwa mi ìfẹ́ ìtìjú ìmọ̀ olúwa mi ìfẹ́ ẹkún ìmọ̀ ìwọ ni bí asà mi àti abo mi olúwa mi ìfẹ́ ìtìjú mi ìfẹ́ àìní ìmọ̀ ní orúkọ Jésù somebody begin to pray and tell the Lord that very thing that you don't want in your life ní orúkọ Jésù mi ìfẹ́ ìbànújẹ́ ìmọ̀ olúwa mi ìfẹ́ mà olúwa mi ìfẹ́ mà olúwa mi ìfẹ́ mà olúwa mi ìfẹ́ mà orúkọ Jésù sẹ́ olúwa mi ìfẹ́ mà mi ìfẹ́ mọ́nú ayé mi mi ìfẹ́ mọ́nú ayé mi mi ìfẹ́ mọ́nú ilé mi wọ́n sọ fún Ọlọ́run gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa mi ní gbàgbé ẹnìkan ta ló ń jẹ́ mọ̀ pé abe abe abe mọ̀ pé there is many àyàn mi wọ́n lè máa pọ̀ ní abe kọ́ máa pọ̀ ní orúkọ mi but abe yẹn ni mo rí dáadáa ni mo sọ pé nǹkan tí mo mọ̀ pé abe tún jẹ́ Abíọ́dún I know that ẹni tó ń jẹ́ abe lè jẹ́ Abíọ́dún but abe yẹn ni mo ni mo pé mo lè sọ pé mo lè sọ pé ló ló ń ló mọ màmá ló mọ pé yes i can able to pick up dáadáa pé àbí pé mo gba ẹnu ẹlòmíì tó ń jẹ́ àbí ń jẹ́ Abíọ́dún i know that ṣùgbọ́n àbí yẹn ni mo gbọ́ hallelujah so mi ìmẹ́ tó ń jẹ́ bẹ̀ ládùúwà náà àdúrà yìí mo gbàdúrà lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó kàn ọ́ lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó kàn ọ́ ọwọ́ Ọlọ́run kó kàn ọ́ ọwọ́ Olódùmarè tí máa ń gbani lọ́wọ́ ìyà kó kàn ọ́ ọwọ́ ọlọ́run tí máa ń yọ ayé ẹni lọ́wọ́ ẹkún kó kàn ọ́ lórúkọ jésù lórúkọ jésù gbogbo alágbá tí ń béèrè fún omi ojú ojú rẹ láti fi ṣe ohun ayọ̀ fún ayé ìtàwọn lórúkọ ọlọ́run kó dojú tì wọ́n gbogbo ènìyàn gbogbo ìtọ́ pé omijé tiẹ̀ ló jẹ́ ayọ̀ fún àwọn lórúkọ jésù ojú kó tì wọ́n mo gbàdúrà fún gbogbo èèyàn náà gbogbo alágbé èèyàn tẹ́ pé ẹkún rẹ ló jẹ́ ayọ̀ fún àwọn àìní ìrẹ lògo tàwọn àìláṣeyọrí ìrẹ ló jẹ́ ìdùnnú fún wọn pé kò mọ̀ rí nǹkan kan mú òun kẹ̀ níbo ló fẹ́ lọ láyé ẹ̀ lórúkọ Jésù ẹ tó ń fi ìbànújẹ́ rẹ ṣe ayọ̀ láyé ọ̀run kò dójú tì wọ́n ó mà káàlì mà síra ọ̀run kò dójú tì wọ́n gbogbo alágbẹ̀yìn tí ń fi ìbànújẹ́ tiẹ̀ ìtàn fi ń ṣe ayọ̀ yíkà pátálì abakátayaba ẹ tó ń fi ìṣubú rẹ gbókùn lórúkọ jésù ẹni tó ń fi ìdààmú rẹ gba ìgbéga ai makaeli masaida àìlè mi orí mi kórè mi kárì mi kárì mi síra kórìà lórúkọ jésù ọ̀run dójú tì wá olúwa kó gbàgbà lọ wá olúwa kó gbàgbà lọ wá ní orúkọ jésù ogun ọ̀run kó gbàgbà lọ wá ogun ọ̀run kó gbàgbà lọ wá àyíká rẹ kó múre bọ̀ wá dáadáa àyíká rẹ kó múre bọ̀ àyíká rẹ kó múre bọ̀ mo pa ní àṣẹ ní orúkọ Jésù àyíká rẹ ayé rẹ kó múre bọ̀ ojú ògbúdọ̀ tí ọ lórúkọ Jésù ayé ògbúdọ̀ yọ ọ mo ní àyíká rẹ kó múre bọ̀ àyíká rẹ kó múre bọ̀ àyíká rẹ kó múre bọ̀ àyíká rẹ kó múre bọ̀ àyíká rẹ kó múre bọ̀ lórúkọ Jésù mo ní àyíká rẹ kó múre bọ̀ kó múre ayọ̀ bọ̀ kó múre ayọ̀ bá kó múre ayọ̀ bá ohun tó yẹ kó o ti dé olúwa kó mú ọ débẹ̀ agbára dín lọ́wọ́ kó kú ohun tó yẹ kó ní ọ̀run kó gbélé ọ lọ́wọ́ agbára járe gbà lórúkọ jésù kó tẹrí gbà ohun tó yẹ kó ti ṣe lọ ṣe wá gbá olùdènà kó kú ọ ní kàpírí àmàṣàìlà ohun tó jẹ́ ayọ̀ ohun tó yẹ kó ti jẹ́ ayọ̀ fún ọ èyí mú ọ sọkún yẹn o ohun tó yẹ kó jẹ́ ìdùnnú fún ọ èyí mú ọ ronú èyí mú ọ banújẹ́ ọ̀run kó yí padà ó mẹkáìlì màṣàìlà.

ọ̀run kó tú ọ sílẹ̀ ọ̀run kó tú ọ sílẹ̀ ó yá gba ìdáláre wa gbogbo ilẹ̀kùn tí ayé tì mọ́ ọ̀run kó ṣí ẹni tó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ kó ṣí lónìí ẹni tó ní kọ́kọ́rọ́ dáfídì lọ́wọ́ èyí tó lè ṣí tí ò sẹ́ni tó lè tì ó yá kó ṣílẹ̀kùn àṣeyọrí yẹn lẹ̀ o ó yá kó ṣílẹ̀ afẹ́fẹ́ òdì ò ní fẹ́ lù ọ́ afẹ́fẹ́ òdì ò fẹ́ lù ayé ẹ̀ afẹ́fẹ́ òdì ò fẹ́ lù ọ́ ò sọkún eléyìí tó kù kọ́dún ẹ̀ parí òun ní rẹ́kù àjèjì ẹ̀mí ò ní wọlé ẹ wá àjèjì agbára ò ní tọ̀ wá àjèjì ẹ̀mí ò ní wọlé ẹ wá lórí ọmọ àjèjì ẹ̀mí ò wọlé wá gbogbo ẹ̀mí àjèjì ẹ̀mí lórúkọ Jésù ẹ jáde ayi makaani ma sira makaani ma saira matori abakori ma sira kataria gbogbo àjèjì agbára lórúkọ ẹ tẹríba ata àti sọ pé ní orúkọ Jésù ó mẹkaani ma ká kó ní gbogbo ekú kó wọlé ní orúkọ jésù gbogbo ẹkún àṣetì gbogbo ẹkún àmọbọ gbogbo ẹkún ìtìjú àìlólórí àìrìnàlọ́wọ́ gbogbo ẹkún àṣetì àrọ́nà àbáyọ pé kí n yẹn gbọ̀nà kan tó lọ kó tó pé ibi tó bẹ̀rẹ̀ lọ́nà ó tún padà sí gbogbo alágbára ènìyàn pé ibi tó ti bẹ̀rẹ̀ yẹn náà wàá tún padà sí àìlè káìlì mà káì pàkàtà àìlè mà kéńdàlẹ̀ mà kó tẹ̀kẹ̀lẹ̀ mà kàdà lórúkọ jésù agbára kó bẹ̀ sí di àṣà ọ̀run kó bẹ̀ sí bàjẹ́ ọ̀run kó bẹ̀rẹ̀ sí bàjẹ́ ọ̀run sí ayé ẹ kó tẹ̀síwájú ayé ọmọ rẹ tẹ̀síwájú ọ̀nà rẹ kó là ọ̀nà rẹ kó là ọ̀nà rẹ kó là ọ̀nà ọ̀nà ò bá dí tí ò sì dí mọ́ tí ò sì dí ètò rẹ̀ hàn lórúkọ Jésù ọ̀nà ẹni tí kó ayé ẹni kó kó ayé ẹni ò ní gbàgbà nàdúrà ò ní sọkún ọ̀tá ò ní rí ọyọ lórúkọ Jésù gbogbo ẹrù ayé rẹ kọ́lọ́run kó sọ ohun tó ń bọ̀ ọ̀nà jẹ́ kó di ìdùnnú ohun tó ń mú ọsùn kókó di ayọ̀ ìrètí ẹ ò ní bọ́ omi lórúkọ Jésù ìrètí yín ò ní bọ́ omi lórúkọ ohun tó ń retí kókó ṣẹlẹ̀ látijọ́ yìí fún àṣeyọrí fún ìdùnnú ohun tó ń retí fún ìgbéga èyí tó kó tẹ̀ ọ́ lọ́wọ́ ibi tó ti ń retí ayọ̀ pé ah, yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àkàtà kàtà kàtà pé wọ́n ò fún mi wọ́n ò fún mi màá yí ni káàlì mà káàlì mà sí dà ó yẹ ọ̀nà kó là ń bẹ̀ ọ̀nà kó là ń bẹ̀ gbogbo òkùnkùn ní ọ̀nà gbogbo ó yẹ paradà ẹ kó lójú ọ̀nà gbogbo òkùnkùn ní ọ̀nà gbogbo àtà ìtàrí àbà sàtórí àbà ó yẹ fọ̀nálẹ̀ ọ̀nà kó là ọ̀nà kó là ọ̀nà kó là ọ̀nà kó là. Ona kó ona ọ̀nà ona là ona kó ona ọ̀nà yín kó là ọ̀nà kó là o lórúkọ Jésù kó là síbi ìyanu rẹ ọ̀nà kó là ire rẹ kó sojú ẹ ire rẹ kó sojú ẹ ire rẹ kó sojú ẹ ire rẹ kó sojú ẹ ire rẹ kó sojú rẹ ire rẹ kó sojú rẹ ire rẹ kó sojú rẹ ire rẹ kó sojú rẹ mo ní kó tẹ̀ ọ́ lọ́wọ́ mo ní kó tẹ̀ ọ́ lọ́wọ́ mo ní kó tẹ̀ ọ́ lọ́wọ́ mo ní kó tẹ̀ ọ́ lọ́wọ́ ọ̀nà kó là fún wa ọ̀nà kó là fún wa ọba tí ń fure fún ayé ẹni kó fi lé ọlọ́wà ọba tí ń lànà fún ẹni kó lànà fún wa ní orúkọ jésù ọba tí ń múre wá bá ayé ẹni kó múre wá bọ̀ níbi tó wà ire kó bọ́ ọ́n bẹ̀ ire ọ̀tún ire òsì ní orúkọ jésù ire gúúsù rẹ àríwá àti ra oòrùn lórúkọ jésù ire kó wá bọ̀ wá kó wá bá wá kó wá bọ̀ wá kó tọ̀ wá ire kó tọ̀ wá ire kó tọ̀ wá ire kó tọ̀ wá gbogbo agbá gbé nípa máa lórúkọ jésù ọ̀run kó gbé ọ síta gbogbo agbára fàyè ẹni pamọ́ gbogbo agbára tògórì àti ògórì kàtáyà lè kórè àmà kábàkàbà iṣẹ́ wọn lórí ayé ẹ̀ kó bàjẹ́ ọ̀run kó ràn ọ́ lọ́wọ́ ọ̀run kó ràn ọ́ lọ́wọ́ ayé ẹ̀ kó fọhùn jáde ayé yín kó fọhùn kó fọhùn rẹ jáde ọ̀nà ọpẹ́ rẹ kó pọ̀ ojú òní tì yín gbogbo tó ti ń wà tẹ́ ẹ fẹ́ ṣe látijọ́ ìpọ́lọ́run kó ṣe fún yín ọ̀rọ̀ ọlọ́run sọ náà rẹ̀ pé psalm fifty four verse four He says surely God is my help lórúkọ jésù kọ́nà kó ràn ọ́ lọ́wọ́ the lord is the one who sustain me olúwa lórúkọ jésù the lord is the sustainer of your life let the jehovah god sustain you in the name of jesus let the evil recall those who slander me in your faithfulness destroy them ní gbogbo àwọn tó ló ti wà ní orúkọ jésù kọlọ́run kó dojú tì wọ́n àà ìtìjú ní ìṣẹ̀lá kẹ́rù mi padà ní orúkọ jésù kọlọ́run kó dojú tì ogun náà ogun àríṣẹ́ṣe kọlọ́run kó dojú tì ogun àrọ́wọ́yọ kọlọ́run kó dojú tì ogun àrọ́wọ́ náà kọlọ́run kó dojú tì ogun àláṣeyọrí kọlọ́run kó dojú tì lórúkọ jésù inú ayé kọlọ́run kó dojú tì ọ̀yanu epo ṣẹlẹ̀ o ti ké pe olúwa rí ìyanu o màkàlì màsíra o ti bá olúwa sọ̀rọ̀ ọ̀nà rẹ kó là o ti fọ̀rọ̀ ẹ lọ́lọ́run lórúkọ ẹ lọ rí ìyanu ohun tó ń retí ó yá lọ rí gbà ohun tó ń béèrè ọ̀run kó múlé ọlọ́wọ́ ilẹ̀kùn ńlá kó ṣí níwájú rẹ̀ ilẹ̀kùn rẹ̀ kó ṣí ò ní bọ́ kòtò gbogbo kòtò tí ayé gbẹ́ lórúkọ Jésù ò ní jì í bẹ̀ tọmọtọmọ ò ní jì í bẹ̀ ò ní so ohunkóhun nu ò ní so ohunkóhun nu ohunkóhun ò sọnù lọ́wọ́ rẹ̀ ìrì ayé ẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ ò sọ ọmọ nù O ne sọkọnà ìwọ náà ne ní a ne sọnà ààbò jésù dájú olúwa kó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣèdídí ayé rẹ̀ lórúkọ jésù kí àlàáfíà kó pọ̀ fún ọ kí àlàáfíà pé kí kó bá ọ gbé ní orúkọ jésù kó fọhùn jáde àà ìka pàtàyà ìkò torí àkà pàtẹkẹtẹ bàrúta tẹyẹmà kó pẹtẹkẹtẹ bùkòrì àbàkótó kó fọhùn jáde wọn tó bá pẹ́ títí akólòlò máa ń fọhùn ó ti tó gẹ́ lórúkọ jésù ó yá fọ ohùn rẹ jáde it's time speak lórúkọ jésù ó yá fọ iṣẹ́ rẹ fọ ayé ọmọ rẹ ọ̀nà rẹ kó fọ ohùn rẹ kó fọ ojú òní tì ọwọ́ olóore kàn ọwọ́ àánú ọ gbé ẹ lọ rí ìyanu gbogbo bí tẹ bá wà kọ́lọ́run fi àyè gbọ́ lórílẹ̀‐èdè tó wà yẹn lórúkọ jésù ọlọ́run fi àyè gbọ́ ilẹ̀kùn rẹ kó ṣí níwájú ẹ̀ kò ní tì mọ́ o ní orúkọ Jésù ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó ṣí níwájú rẹ kò ní tì mọ́ lórílẹ̀‐èdè gbogbo tẹ́ o fẹsẹ̀ rẹ tẹ̀ ó ní bí tá a bá ní fẹsẹ̀ rẹ tẹ̀ ó ní Olúwa yóò gbà fún ọ ní ìní ó níbi tó bá fẹsẹ̀ rẹ tẹ̀ ó ti fẹsẹ̀ rẹ tẹ̀ orílẹ̀ yẹn kọ́lọ́run kó gbà fún ọ ní ìní ibi kí tó dúró sí tó wà tí mo ti ń sọ̀rọ̀ yẹn ní kàpáálí máa kọ́ ọ́ ní máa ó yá kó tù ọ́ lára lórúkọ Jésù àà ló kó tù ọ́ lára ibikíbi tó wà yẹn ní orúkọ jésù kó tù ọ́ lára orílẹ̀-èdè kó mú ọ̀ra rẹ̀ lé ọ lọ́wọ́ kó mú ìyanu rẹ̀ lé ọ lọ́wọ́ lórúkọ orílẹ̀ kíbìrì tó bá wà ní orúkọ jésù tó ti ń gbọ́ yìí ah makaeli masaira inkatari amakodilekaba ìṣúra bẹ̀ kólúwa kó mú lé ọ lọ́wọ́ ní orúkọ jésù ògo bẹ̀ kólúwa kó gbélé ọ lọ́wọ́ ilẹ̀kùn kó ṣí fún ọ níbẹ̀ gbogbogbò àhámọ́ bóyá lórúkọ jésù kó ṣí sílẹ̀ nítorí àbàkọ́ntàlì àbàkàpà ìyàpálì gbogbo ogun àmọ́ tí ayé àmọ́ lórúkọ jésù ilẹ̀kùn yẹn kó ṣí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò sì rí ayé yìí kò fọhùn rẹ̀ jáde ojú òní tì í kẹ́ lẹ́nu ọpẹ́ kí ọpẹ́ yín kó pọ̀ olúwa tó jí olùrànlọ́wọ́ kó ràn án lọ́wọ́ kẹ́ ẹ bá ìrànlọ́wọ́ ọlọ́run pàdé ìrànlọ́wọ́ ọlọ́run àti ìrànlọ́wọ́ ènìyàn lórúkọ jésù kẹ́ ẹ bá pàdé olóore yín kó wá yín rí o lórúkọ jésù àwọn ọmọ yín kó ṣe àwọn ọmọ yín kó láyọ̀ kí ọkàn wọn kó balẹ̀ kójúmọ́ ṣe tì wọ́n lórúkọ jésù kó jẹ wọn maláyé lórúkọ jésù kó jẹ wọn maláyé gbogbo àkókò tó yẹ kọ́ mọ́ ṣe kọ́ bẹ̀rẹ̀ sí ṣe àkókò láti bímọ ni o láti lọ́kọ ni o láti lówó láti ríṣẹ́ gere àkókò láti wọ láti jẹ wọn ọmọ náà lórúkọ jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lórúkọ jésù ọwọ́ yín kò tẹ o ojú ò ní tì í bẹ́ẹ̀ ni ó sì rí fún yín láì lórúkọ jésù kristi olúwa àtagbára wa àmín mi gbọ́ àmín mi gbọ́ Ah, àmì lórúkọ jésù hallelujah oh hallelujah hallelujah olúwa yóò pa ọ́ láṣọdà olú ọlọ́run israẹli yóò pa ọ́ láṣọdà olú ọlọ́run israẹli yóò pa ọ́ láṣọdà olú ọlọ́run israẹli yóò pa ọ́ ní aṣọdà yóò fa aṣọ ìyà rẹ ya aṣọ ẹkún rẹ yóò fa olú ọlọ́run israẹli yóò pa ọ́ ní aṣọdà. yóò fa aṣọ ọ̀yà rẹ ya olú ọlọ́run Ísírẹ́lì yóò pa ọ ní aṣọ dà yóò fa aṣọ ìyà rẹ ya yóò wọ̀ ọ́ láṣọ èyí yóò wọ̀ ọ́ ní aṣọ èyí bẹ́ẹ̀ ni ó sì rí ẹ lórúkọ Jésù Kristi olúwa wa àmín ọ̀rọ̀ yóò já sí ìyanu olúwa yóò fi ọ̀rọ̀ rẹ ṣe ìyanu ayé òkè ọkọ rere o olú ọlọ́run Ísírẹ́lì yóò fi ọ̀rọ̀ rẹ ṣe ìyanu ayé yóò sì kí ọ kú oríire bẹ́ẹ̀ ni ó sì rí ó ti dàbẹ́ pé ó ti dàbí ìtìjú ó dàbẹ́ pé ó ti dàbí ẹ̀gàn ṣùgbọ́n ọlọ́run Ísírẹ́lì yóò fi ọ̀rọ̀ rẹ̀ ṣìyá náà bẹ́ẹ̀ ni ayé yóò sì kí ọ kú oríire bẹ́ẹ̀ ni yóò sì rí fún ọ yóò ṣe kankan fún ọ ayé yóò sì bọ́ ọ dúpẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí fún ọ láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín kólúwa kó yomi ẹ súnmọ́ agbọ́ ọlọ́run kó wọnú omi ẹ lọ ìṣẹ́gun jésù kó wọnú mi lọ lórúkọ jésù agbọ́ ọlọ́run kó wọnú mi lọ kó mú yẹn kó mú ìwòsàn wá o kó mú yẹn kó mú ìwòsàn wá kó mú yẹn kó mú ìwòsàn wá gbogbo ẹni tí ń ṣàìsàn ẹ gba ìwòsàn gbogbo ẹni tí ń fẹ́ ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ọ̀rọ̀ ọlọ́run ó yá gba ìtúsílẹ̀ gbogbo ẹni tí ń fẹ́ ìtúsílẹ̀ tó nípa olúwa ìtúsílẹ̀ mo fẹ́ láàárọ̀ yìí mo lo agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ lórúkọ jésù ó yá gba ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìtúsílẹ̀ yẹ kó tọ̀ wá gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní àgọ́ ara nínú omi inú iṣan ó já kó rọmọ bí láyé kó rọmọ gbẹjọ tí ẹ ò ní gbé ayé ẹ kó fọhùn rí jáde bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù just put in mind that the prayer continue by God's tomorrow and also I just want to let you know that if you can be a blessing to the things of God please we need your help for the app and those that have been trying to I just realized yesterday or something like that the app is not working, that we have to renew it. Uh, so if anyone God has laid anything upon your heart. You know. So now the app now is working now. I mean on uh, on if you are using i mm, iPhone, so you can also go you can download the showers of blessing, you know. So uh, I just realized that we have to renew it. So if God lay anything upon your heart, but it's working now, so whatever God has laid upon your heart to be a blessing, you can just do it to support the work of God. I pray the Lord over God will bless you and do great things. So if you are using Android phone, no, no, no, Android. Is it Apple? Apple phone? Apple? Is it? Uh, it's Apple phone. So you can easily also you can download showers of blessing on your phone. I think the Android is still okay. Mm, I think it's still okay. So the Lord over God will do great things in your life. Or yẹn you could o, ojú do ní Until you Ohun tó lọ́wọ́ ṣe máa yí orúkọ jésù kó gbúrò ayọ̀ kínú rẹ kó dùn kó lọ́wọ́ kó fún ọ láyọ̀ yẹn o kó orúkọ rẹ kó rù ọ́ kó lọ́wọ́ kó fún ọ ní ayọ̀ yẹn o gbogbo èèyàn kó lọ́wọ́ kó fún aláyọ̀ bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín thank you for being here god bless you bye bye see you.